bẹ̀. àpèsè lábàjá ni mò ń wò live and direct yìí sọ ẹ sọ pé ẹ fẹ́ sọ mí di wòlíì yìí. bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ di wòlíì mi. <laughs> bọ́sà ẹ jọ̀ta ẹ sọ pé láwùjọ kan mò ń wò torí pé wọ́n máa ń sábà gbòdì wò tó wà dáhùn àdáhùn ni mò ń wò. àwọn ni àgbàjá ni àwọn ni. dádì ó dà pé ẹgbàá mi gbọ́ <laughs> tọ́ndà. àwòrè àwòrè. lẹ́sẹ̀ mo yé ìjọ tó ti filẹ̀ tó ń yabẹ̀ tó má bá yín olúwa mo dúpẹ́ o ẹjọ sá ẹjọ sá ẹjọ sá sọ́ni sọ nínú mi wọ̀n bí ẹran ti orin yín tẹ kọ́ tẹ sọ pé ẹ para pé para papa pé para para para pé pé para. pípípí pọ̀pọ̀pọ̀ dádì little mọ́tò kà. kò sí mọ́tò kà ń bẹ́ẹ̀. dádì bó ṣe wà yẹn bóyá wọ́n fẹ́ fún yín ní another version ni. Ah, ah, ah. dádì wọ́n wà creative ẹ̀yin ẹja ẹ̀yin olórí ó wà kí pípọ̀ ẹ̀ jẹ́ kó ẹ̀ rántí àwọn oníkẹ́ ọ̀tẹ́ ti kọ́ wá. láti ìlú ọ̀fẹ́ bí wọ́n bẹ̀rẹ̀ bóyá láti oh, tọkọ yìí. nọ́ọ̀dù nọ́ọ̀dù nọ́ọ̀dù nọ́ọ̀dù nọ́ọ̀dù nọ́ọ̀dù nọ́ọ̀dù nọ́ọ̀dù ẹ̀yin lẹ́kọ̀ọ́ ẹ ti gbàgbé ni nọ́ọ̀dù oh. <laughs> nọ́ọ̀dù. kẹsàrẹ́ yọrí sáwọn sínsìn. mọ ìyẹn torí kí ni mi ò ráyè mi. ṣé o bí mo ní kí ni ṣọ́ọ̀bù yẹn tójú ni lágbẹ́já lágbẹ́já. ẹ ká sà. má kì mí má kì mí má kì mí. ẹ̀yin kọ́ mọ̀ kí àwọn mọ̀. ẹ èmi náà ni èmi náà ni má kì mí. ẹ ṣáà rẹ rẹ rẹ má kì wọ́n. lágbẹ́já lábàjá dadi sẹ́mi ni kí n kúnlẹ̀ ní abẹ́ máa kún. Ah, irú ọ̀rọ̀ ẹ jẹ́ kí n lọ ah, no no ah, no no no wọ́n ní respect. ẹ jẹ́ gbàdúrà o bàrà bẹ́ẹ̀ sorry mi ò mọ̀ dín tóbi bẹ́ẹ̀ lónìí mi ò mọ̀ dín tóbi bẹ́ẹ̀ lónìí. ọmọ kè dadi lágbẹ́jọ́ mi fẹ́ kún o kò fẹ́ kún o. mi ò mọ̀ o àjọ tán ṣé pé mo lè dúró kó láyé kó máa wọ̀ wọ́n lé mi kúrò lé lánàá dùn wá ọ̀nà tẹ bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ọjọ́ o èmi rẹ̀ o. láti wọ́n sún yín síbi ògo yín ni. lájà lájàjà lájàjà ti jàjọba. ìjọba kìíní. wọ́n ọkọ yẹn wọ́n ọkọ yẹn jẹ́ ń gbọ́ràn àwọn ọ̀dọ́sẹ̀ dúró ẹ jẹ́ gbàdúrà sọ̀rọ̀ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lágbájá wá mi débí ìwọ lágbájá tàǹdàdì yín sà. lágbájá àti tàmẹ̀dù. ok ìwọ lágbájá ọmọ lágbájá ọmọ tàmẹ̀dù ó wá mi wá máa máa gbàdúrà fún ẹ gẹ́gẹ́ bí wòlíì ẹ mi ò gbowó lọ́wọ́ ẹ o mi ò jẹ gbòbì ohun tó bá ní ni kò máa fún mi máa máa fàyọ̀ dá ogún ẹ ò ní wọ̀ mí lágbájá ogún ẹ ò ní wọ̀ mí yéé yéé ẹni tó lágbára ẹ Yay! gbẹ̀dì gbẹ̀dì yéé kúrẹ́ gbẹ̀dì gbẹ̀dì yéé ikú ò ní pa yín yéé kúrẹ́ gbẹ̀dì gbẹ̀dì yéé àrùn ò ní ṣe yín lẹ́sìn olúwa wa ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ o ẹ dìde God bless you ẹ ṣe sà. Ọlọ́run má jẹ inú mi dùn. àtàbí wọn pẹ̀lú. kele odò bí kàmọ̀ wé kàmọ̀ wé. lágbájá ni mò ń wò live and direct báyìí ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o lágbájá ah, ẹ jọ sá ọmọ yín kọ́ ọmọ eh. tẹ́fi kan tẹ́kọ̀ ọmọ anything for me ọmọ wọn yẹn nìyẹn ọmọ wọn yẹn ọmọ yẹn yẹn wọn fẹ́ yàwó mẹ́ta tí ọmọ wọn yẹn tó wá ń sọ ìkan ní àwọn ìyàwó yẹn ló bí ọmọ yẹn wọn àbí wọn kọ ọmọ yẹn nìyẹn. ìdádìbáwò lẹ ṣe mọ̀ pé yàwó mẹ́ta. àìbáwò báwò ló máa fi ẹ pẹ̀lẹ́ sà ẹ jọ sà mo máa pray fún yín lágbájá ọmọ lágbájá ẹ ní ṣubú ẹ gbọ́ mo máa wòlíì yín lójókòó yìí máa máa pray fún yín every time. ẹ sọ wọn kí n yà yín. ṣé o láti gbogbo àwọn pásítọ̀ òjò yẹn wọ́n máa wò pé <laughs> ìwọ náà jẹ ìyá yìí. that is something ẹ jẹ́ òde sọ́fì. can I touch you sir. you are free. adé ti yẹ mi. má yọ mí kúrò ó ah, àbá alágbájá. àbúrò ẹ ọmọ àwọn yìí ó dàbúrò hmm. hmm. yìí ó dàbúrò yìí ó dàbúrò yìí látẹ̀ nílọ ó dàbúrò yín dáàdì bò ipá táwọn ẹ̀pọ̀ ẹ fi ilẹ̀ ìjọ ah. lójú olójú olórí ayé ẹ lójú ọjọ́ lọ yí lọlẹ̀ ó dàbúrò yín bọ́sẹ̀dẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ máa bọ̀ jókòó sí bí àbọ̀ mi lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀. olóò máa ń kọrin chọ́ọ̀chì wa tí ẹ bá ń kọ láwọn orin yẹn bọ́ọ̀ nílò máàsì o ẹ kọlẹ sá yẹ sá. ẹ dáàdì ṣe mọ kan mo wá rí yẹn. ẹ wá rí mi ni ẹyin olúwa lọ́gọ́gọ́ ẹ pẹ̀lẹ́ sá ẹ ṣe gan ni ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ máa notice pé for a while ẹ rí mi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni péjì hmm. tí mo yẹ wá nìyẹn hmm. mo fẹ́ ṣe concert bẹ́ẹ̀ni mo fẹ́ ṣe comeback concert. ok hmm. so kí n wá wàásù bí àbí. Ah, ìyẹn náà dẹ̀ bá dùn ah! ìyẹn náà dẹ̀ bá dùn. bó ṣe wà yẹn lẹ́físíkù ni mo máa lò fún yín láti ṣí fún mi èyí ìsìlẹ̀ òfin ẹbọ ẹbí. ẹ ẹ ẹ ti ẹ jáfe ẹ numeri ẹ nfẹ ẹ ẹ. <laughs> ẹ máa sọ lọ sà. ẹ ṣe gan ẹ ṣe nǹkan tó wá ṣẹlẹ̀ gangan ni wípé mo mu nídìí owó ni. ok bẹ́ẹ̀ni and then mi ò fẹ́ lọ sí bank mi ò fẹ́ lọ gẹ. mo ń gbọ́ wọn náà ṣé tí mi di ni. ẹ ṣe bàbá ẹ mi ò fẹ́ lọ bank mi ò fẹ́ mi ò fẹ́ gba loan torí pé interest tó tún máa gun orí ẹ̀ òun ló jẹ́ kí n wá bá yín bàbá eh. bẹ́ẹ̀ ni bàbá ó ti eh. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé um, whatever is it tẹ́ bá fún mi mo máa da padà four times. Eh? ìlọ́po mẹ́rin ìlọ́po mẹ́rin tí wọ́n fún yín níbi ten thousand báyẹn. mo máa fún yín ní forty thousand. Ah. twenty thousand kọ́. ìyẹn jẹ eighty thousand. ṣẹ̀dẹ̀ ìkọ́tún yẹn. tẹ́ bá rí bí one million kọ́ ah, one million ló ti fẹ́ rí ibi náà ti fẹ́ rí ó dé ó délé dé ó jẹ́ gbọ́ràn jọ ibi náà ti fẹ́ rí. ṣẹ̀dẹ̀ tẹ́ bá fún mi one million eh? mo máa fi fún yín ní four million. Ah! ṣẹ̀dẹ̀ ìkọ́tún yẹn pé kò ń ṣe lọ́ọ́ kábọ̀ tí n bá ṣe kọ́nsáàtì ẹ lẹ́nu ẹ ẹ máa róhùn yẹn lọ́la. ṣẹ́yìn ni kọ́nsáàtì yẹn ni. o oh, no no mo kàn fi yẹn ṣàpẹrẹ ni. bẹ́ẹ̀ owó tó wà nílẹ̀ iná wa ni. no no no dadi kò sí problem ó ti yẹ yín wòlíì mi lẹ jẹ tí o bá ti sí ẹ má wọrí ma lọ gẹ̀tẹ̀ ń bò mí ó ti yẹ yín. ara ẹwà ẹwà nù mi ò fẹ́ disturb yín ni ẹ má wọrí mọ́ ẹ má wọrí mọ́. lágbájá ẹwà ni ẹwà sẹ ẹ jókòó ẹ sọ ẹ jókòó sẹ ẹ jókòó dadi wọn ṣe. ẹ ẹ bọ̀tẹ́ bá rí bí one point two nǹkan. ah bàbá torí pé ó jẹ́ yín four point eight lè kí n fún yín màá fi fún yín ní six million. Ah! ìyẹn pọ̀ ìyẹn pọ̀ ń lọ ṣẹ́rí owó tó wà nílẹ̀ báyìí mm. owó àwọn ọmọ ìjọ ni wọ́n dáhùn torí pé mm. chọ́ọ̀chì wa yìí a kọ́ so in fact ẹ̀bọ̀n rìn gan sa torí pé àná alánà yìí lánà yìí eh, mo eh. ṣe lọ withdraw owó yẹn ní bank oh. kí n bá lè kó fáwọn bricklayers so that wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́. àbóyá ká má wọrí bóyá ká má wọrí ìrọ̀ ìrọ̀ ìbí jọ mi ni ìjọ ọlọ́run mi ni ìbí jọ mi ni mo wà in charge lórí mi kọ́ mi kọ́ mọ́ mi bẹ́ẹ̀ ni ọ̀dọ́kọ́ ah, ọ̀dọ́kọ́ bọ̀mọ̀ akọ́ eh, six million <laughs> àlejò àlejò kọ́ duplex bungalow òkè mò ń bọ̀ máa engage wọn kí n fi dé. ẹ wo inú wa dùn gan o pé ah, in fact so so ẹ kò máa ń wò wá bẹ́ẹ̀ àmọ́ pé ẹ kí n comment ah, kò jẹ́ ká mọ̀ pé ẹ máa ń wò wá. ẹ má wọrí ẹ má wọrí a silent fan ni mo jẹ. pàdé mi ní sàlẹ̀. ó ti yẹ. ẹ máa ní lẹ́lẹ́lẹ́lẹ́. ó bí ìgbẹ́ ìgbọ́n bàbá ẹ̀ bàbá ẹ̀ ti ẹgbẹ̀rún wa ti ẹgbẹ̀rún. ọ̀rọ̀ ah, o wàá jẹ́ ẹgbẹ̀rún lọ́wọ́ mi látàárọ̀. ìwọ́n bínú ìmọ̀ ti dé ní sùúrù o. ẹ ní sùúrù kí ni gan. ní sùúrù jàre kí ló ń ṣe báyìí. ló wà níbẹ̀ gan kò wúwo. ẹ ń dọ́ràn wọ ìgbà tó mọ̀ ìgbà tó mọ̀ tí ẹ jọ sáà tẹ ẹ bá wò báyìí mo dì ní. Hmm. wọ́n fàṣọ ráàpù ẹ̀. ohun ráàpù ni ráàpù. náà wọ́n fi ráàpù. wọ́n ní ráàpù ní tí wọ́n lẹ̀ àti ráàpù àti ráàpù wọ́n ní mo ráàpù ẹ̀ náà ni. so ẹ jọ sáà ẹ jọ ojú mi ó dojú yín sá ojú yín jẹrè ó dojú olúwa. ẹ má wọrí bàbá ẹ má wọrí. bẹ́ẹ̀ jáde ń ṣe báyìí bẹ́ẹ̀ mò ń wo máàkì tó wà ń bí sá. ẹ jáde mi náà ti ń wò. ìbọn bẹ́yìn bẹ́ẹ̀ ni. oh no ẹ ẹ tàtù nígbà tá a ti wá nu ayé ni. ooo oh. star kan ló fi kún láti gbogbo. ooo star yìí kò ní parẹ́. Ah. amen. agbára lọ́wọ́ náà so ẹ orin ẹrù yẹn náà rè. ẹ ṣe kí n lọ. ẹgbẹ́ òtẹ́ àwọn lẹ dé sí um, number one hotel. ok number one. ẹni tí mo mọ̀ dáadáa. ẹgbẹ́ tó máa check out. ẹjọ́ sà ìgbà wo lẹ máa check out. àmọ́ máa wà ń bẹ̀ títí dìgbà concert. ok mi ò ní check out títí tá a máa parí. ok bẹ́ẹ̀ ni problem bẹ́ẹ̀ ni problem ẹ má wọ̀rẹ́ tí o bá ti dọ̀kan yẹn má wọ̀rẹ́. ayọ̀ no no no ẹjọ́ ẹjọ́. mo tọ́ dáadé ẹ̀ bèrè pé ṣàlẹ̀ máa pè fún ọ. ẹjọ́ sà ṣàlẹ̀ máa pè fún yín mi ò mind actually bọ́ ṣé mo pé torí pé jó tẹ ó ti yẹn ẹ mọ̀ everywhere ní láti ó ti yẹn ṣe ti máa need prayer mo kàn lè máa wá síbí báyìí. ó ti yẹn bẹ́ẹ̀ ni ọmọ ẹ ṣe ẹ gbà sá ẹ gbà sà. ẹ gbé wá sà. ẹ jẹ ìnáwó ẹ kàn ní gbà sà. ẹ jẹ ìdáná. kéèkì bá wọn gbà lẹ máa sọ. ẹ gbà sà. ẹ ṣe ọ ẹ ṣe bàbá. ọgbẹ́ kọ́tẹ́ bá gangan ni ẹ ti jó jó jó. ẹ kú oríire sà. ẹ má wọrí ẹ kó bá yín gbé sà. ẹ má wọrí ẹ. ẹ jọ ẹ má gbàgbé sà. ẹ ṣe bàbá. olúwa ló yá yín lówó yes sir ẹ kú ẹ kú oríire bẹ́ẹ̀ ni ah, ẹyin náà ẹ ṣe sá ẹ ṣe yes sir all right sir yes ẹ ká sí yín. no ẹ má wọrí ẹ má wọrí ní ìfẹ́ stress yìí ah. wòlíì mi ah, wòlíì mi wòlíì mi wọ́n ń pẹ́ wòlíì mi. ẹ ṣe o wọ́n ṣe ń lọ. ajaja <laughs> gorire ìjọ a máa kọjọ bíi mẹ́ta ń bẹ o. Ah, olúwa máa dúpẹ́ lọ́wọ́ mi olúwa ní ọmọ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ okú òwò <laughs> ah, ah, ìjọ àwọn kọ́ńtàtì wọn. tẹ́lẹ̀ à béèrè nọ́mbà wọn gan. báwo ni bẹ́ẹ̀ tẹ́. lágbájá lágbájá lágbájá la fẹ́ mọ́tò gbígbà báyìí. bùdókà léṣe ṣe ṣe ṣe ṣe. lóde ẹ̀yin ló yẹ kẹ́sí gba nọ́mbà wọn láti rẹ̀. ẹ sọ̀rọ̀ jẹ́ pé ìwọ gan o kò gàn o ò sharp ọmọdé ààrẹ tí o sharp kí ló ṣe máa ṣe. ṣé ilé ayé kọ́ ọmọ báyìí ni. dáná sọ̀jọ́ ìbò náà wá gbà bá ìwọ lọ. ká put the blame on me. rọ́lájájá rọ́lájájá. lẹ́nu sí i lẹ́nu sí i sí i. sọ́pọ̀ fẹ́ ni. ó yà mí lẹ́nu. ó tán. reverse ah, reverse reverse. ìwo ló tún jó. reverse náà ni thank you my maker. ìbéèrè báwo báyìí lọ́gbà. yọ̀ọ́ lọ́jọ́jọ́.